أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يسمعه قولي واجعلني من أمري آمين المرأة مثل ذي النور كي نسبح كثيرا ونذكر كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يدع عليه فمد أن تبتغل فضلا من فإذا أخذتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام وإن كنت من قبله لمن الضالين ثم أزيدوا الحي أباك الناس واستجدوا الله إن الله غفور رحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري وهلوه لك في ميزاني يفقه قلبي واجعل لي وزيرا من أهلي هارون أخي رشد به أجري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بخيرا قال قد أوتيت سهلك يا موسى بسم الله الرحمن الرحيم ليس عليكم بناه أن تبتغوا فضلا من ربكم فإذا أخذتم من عرفات فاذكروا الله فاذكروا الله عند المشعر الحرام واذكروا ما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أعطلوا في حيث أحباب الناس واستغفروا الله إن الله غفور رحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́pọ̀. Ọba alágbára, ọba ọ̀pọ̀ tó tó bákan náà lábọ́rọ̀ ìgbà àti fún àlọ́sí wa Mọ̀hánbà. صلى الله عليه وآله وسلم Ìjọ́sọ́mọ̀ bá àlọ́bí, àwọn ará ní àlọ́bí, àwọn ọ̀hábà, àti gbogbo wa tí à ń tẹ̀ lórí ìlànà wọn títí tó fi mú ọjọ́ orílẹ̀-èdè àmìyàwó. Ọlá Tùgbò, táwọn ọdún 28, òun la máa parí South Syria lẹ́yìn sáúsírì òní àáfò sáúsírì lọ́la bàbá ti wá parí tẹ̀síl lọ́la ilé ìwòsàn wà wẹ́ẹ̀dẹ̀ ṣùgbọ́n fún wẹ́ẹ̀dẹ̀ mú àwọn òtò fi ṣe nǹkan mẹ́rin kọ́lọ̀kọ́ ìgbàlẹ́sì ìtòrù mi ni pé àyà 201 náà pẹ̀lú àyà tí a dé dúró àyà 201 òun là ń plan ká dúró sí lọ́la torí pé ń tọ́wà ń bẹ̀ orí ayé àtòrí ọ̀run ni ibẹ̀ láà parí ìtẹ̀síìrì sí lọ́dún yìí kọlọmbá ní a máa bẹ láyé lọ́dún tí ń bọ̀ a máa tẹ̀síwájú bá a bá sí láyé wọn ọlọ́run orí ayé àtòrí ọ̀run ọlọ́run ọjọ́ ìṣúwá Aya ájì, òun náà là ń bá lọ, ara àdúrà tá a máa ń ṣe nínú ájì, òun lóore ayé àtòrí ọ̀run ìdẹ̀lábẹ̀dó. Ọlọ́run ọba ti bá wa sọ̀rọ̀ pé kò sí n tó burú tá a bá ń ṣe ájì ká ṣiṣẹ́ àtìyànjú yẹn o lè ta nígbà tó ń ṣe ájì ọ̀gá. Ìgbà tó ń ṣe ájì, o lè máa ta àmàlà, kò sí tó burú bẹ̀. Nígbà tó ń ṣe ájì, o lè máa ta ànàmọ́ tó bá ní táwọn èèyàn jẹ. Ìgbà tó ń ṣe ájì, o lè ta jàlábíà, kò sí nǹkan tó lè ṣe tó bá ń ṣe hajj. Ọlọ́run ọba àlejò ọlá ọjọ́ ilé fún wa. bákan náà tó bá ń ṣe ájí services olè rẹ́ndà kí services olè bá yàn fún fóònù ṣe kọ́ ọdún wá kó ṣùgbọ́n má ṣe lè tẹ́kì o àwọn iṣẹ́ ọ̀ràn yẹn ájí ìkankan ò gbọ́dọ̀ fọmọ lọ́wọ́ lẹ́yìn bàbá bá wá parí ájí tán a ti ní àràfà ká máa rántí ọlọ́run làárọ̀ mi. a ti mọ́ṣárìlà haramì yẹn mọ́gbẹ̀lífà ni ọ wà nínú àwọn ààyè abèèwọ̀ nínú àwọn abẹ́ àti máa bọ́lọ̀ ń sọ̀rọ̀ tọ́lọ̀ ń ti máa ń gbà òun ni mọ́gbẹ̀lífà ilé òrùjá tó pé gbogbo alálàájì tán bá lọ sí ájì wọn bí ọlá tó o lè gbé lọ á sùn ilẹ̀ ẹlẹ́bí tààbò fìlà òní bíi liberty stadium ó sùn lórí fíìdì wàhálà ìbọn ọjọ́ pírẹsidẹ́ǹtì nàìjíríà àwọn àbí ọ̀dà àtọ́rẹ́ kò sí pé ẹyẹ lọ sí mi pírẹsidẹ́ǹtì ni ó lọ lóòótọ́ máa lọ mi rárá òótọ́ ọba fẹ́ ní ajé òjìnà ó sùn ní mozelifa ó sì gbọ́dọ̀ kú òmozelifa tó ń fi ọlọ́run bá ti wá dé Muzdalifa fábíkùrú lọ à ìndàlì làhárá mi wà ń kóǹtùn mi kọ́bìlì yìí làmìnà sọ́ọ̀lì a ti tú gbogbo yẹn adẹ̀ka mọ́ yúsàfáàdù nínà Sheikh Muhammad bin Salih Al-Uthaymeen bí wọ́n ṣe líṣkẹ̀ nínú tíra wọn àtẹ́tọ́lọ̀ ń bá jẹ́ kí èèyàn máa ṣe Islam èèyàn tó máa ń dúpẹ́ ní ah, ọlọ́pọ̀ èmi náà wá jẹ́ mùsùlùmí mo wá ń gbá o mi máa pàtẹ́wọ́ mi máa pe Jésù lọ́lọ́ ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ rẹ̀ o ọlọ́run mẹ́ta padà sí igbó ọtọ́ sí wa àti bí bàbá tó pé 99 years nínú islam lóògùn state lágọ̀ọ́ òye ìgbà tí èkó hundred bàbá ti dìbò alátẹ̀wọ́ wà máa tàkà àfihàn wà láì okùn sí kébè ara tó kó bá bàbá yẹn wọ́n láwọn ọmọ rẹ̀ kírísítẹ́nì wà nù wọn mùsùlùmí wà nù wọn láàrin tí bàbá pé ninety nine hundred ara bàbá ọ̀yà báwọn ọmọ kírísítẹ́nì ti lo ìtẹ̀nù ara báwọn kírísítẹ́nì máa ṣe nù sọ́wọ́ ti di pé bàbá kan àbíyá kan mùsùlùmí nínú ọmọ ẹ̀ mùsùlùmí wà bẹ́ẹ̀ kírísítẹ́nì wà bẹ́ẹ̀ kírísítẹ́nì ni ọmọ sáré kó gbé màmá àrùbá bàbá sọ́dọ̀ ìwọ́n bá ọjọ́ mùsùlùmí ọmọ ẹ̀dọ̀rú pé màmá ọmọ ẹ̀jẹ̀ búrẹ́dì màmá ọmọ ẹ̀jẹ̀ wà àwọn fẹ́ sọ màmá dolórí ibú kéṣìṣì irú ẹ̀pọ̀ ń bàdà bàbá yẹn ó sàmúlọ sọ́ọ̀sì ó ń pàtẹ́wọ́ lórúkọ Jésù wábí kùrú kàmá àdákùn ẹ máa rántí ọlọ́run adẹ̀sọ kàmá yẹn fọ́ káàfù yẹn lè tààlìlì ni a àṣẹ ẹ máa rántí ọlọ́run torí pọ́lọ́run ló fi yín mánà kò sẹ́ni tó lè fi ìyàn mánà kẹ́nìkan wà ní èmi mo fi ọmọ náà ìsọkúsọ wà láyẹ̀ ní kó lè bẹ́ẹ̀ nìkan mánà ó lè jẹ́ sábàbí ìfimọ́mọ́ ọlọ́lẹ́gbẹ́ ẹ̀mọ́mọ́ ń ṣe wá àti ìwọ́kọ́ òfin mánà àwọn kan náà bẹ̀rẹ̀ tó ṣe wá àti fún táyé lórí burúkú àwọn kan bẹ̀rẹ̀ tó mọ́lọ lé kí ó tán yàyà wù ní máa ń fi ìyàn máa nà á máa rántí ọlọ́run á máa dúpẹ́ fún Ìmàfíìzú mínárìkù àpapọ̀ náà. Lẹ́yìn ìgbàtẹ̀ ẹ̀bá ti wá kú ní Mùsùlùmí. À sọ́rọ̀ àwọn àyà yìí láàrin lọ́lá. Àwọn àyà ájì téèyàn bá farabalẹ̀ tọ́ díẹ̀. Torí àwọn alálàájì tí wọ́n ń kó ìyàn lọ ájì tí wọ́n ní àwọn àfáà gidi. Àwọn àfáà fọ́gbọ́n Kùránì àti Súnmẹ̀ táwa sàlàyé gbogbo àwọn tó wà ń bẹ̀ fáwọn alálàájì à èyí ó sì ṣe ájì àtúnpé àrínú àwọn òbí wa tó wà ní òmúra báyìí tí wọ́n ń ṣe òmúra lọ kọ́lọ́kọ́ gbà ń jọ sí lọ́wọ́ wọn àtọ́láwọ̀ tí ó lọ ájì tó orí pé èèyàn bá ṣe ájì bó ṣe yẹ kó ṣe wà láì ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ àbáyìí ọ̀rẹ́ dayọ̀ àbáyìí ọ̀rẹ́ dayọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí èèyàn ṣẹ̀ wọ́n dẹ̀ hada rọ́jà àkàyà omi wà bàdá dúrù umo máa bá ti ẹ̀lọ omi rọ́jà àkàyà omi wà bàdá ti ú umo bí ìjọ tí ò tí èèyàn bí èèyàn tí èèyàn lẹ́ṣẹ̀ lọ́rọ̀ èèyàn ọ̀dọ̀ gbogbo èèyàn pọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń kọ́ èèyàn lọ wájú sẹ̀rímónì sẹ̀líbírìtì ọlọ́wà dúpẹ́ ثم أفيضوا من حيث أفاض الناس من حيث أفاض الناس so nígbà tẹ́ ẹ bá ti kú ní Muzdalifa so ti yé bá ní ìsìn ẹ ti so Muzdalifa ẹ ti ṣe ń tọ́ yẹn kẹ́ẹ̀ṣe kí ló tó wá kàn ìyẹn làáfà wa Ibn Kathir ọlọ́gbà ìyọnu sí wọn wọ́n ní súnmọ̀ yẹn wọ́n ní súnmọ̀ áwúnà làáfífì ọbárí aláàkọ̀bárí ọlọ́wọ́ bá ń bọ́rọ̀ kan bọ̀ ọwá fẹ́ sọ kábàrún aláàkábàrín ọlọ́run fẹ́ sọ information tó ń bọ̀ mọ́ information tó wà níwájú bí wípé máa wò mí o gbogbo ọmọ tọ́bá gbáwẹ̀ 30 tọ́ka anyị mẹ́wàá nínú Ramadan áàfún 20,000 lẹ́yìn ìgbà náà áàfún fún wọn ní odidi màálù ó túnmọ̀ sí pé lẹ́yìn ìgbà náà áàfún olódidi màálù in addition to o to 20,000 ọlọ́run ti kọ́ ẹ lọ sí Muzdalifa òun ni mọ́ṣárì haram ààyè gbígbàdúrà ni ààyè ọ̀wọ̀ ni ààyè afẹ́ ni ààyè apálẹ̀ ni ààyè yíyẹ pẹrẹ ara ẹni fọ́lọ̀ pé wọ́n lọ́wọ́ à àsòfù bá ń tẹ́ni mí àti ìjẹ́ nǹkan kan nú ayé ta ló fẹ́ mọ̀ president ìgbà táwa lọ sí ájí odidi gọ́ọ̀nà state àjọwọ̀ bàálù wà lẹ́ẹ̀ni fẹ́ kó fi pé gọ́ọ̀nà àjọwà náà bàálù ọwọ́ bẹ́ẹ̀sì ni pé òun nìkan tí ó lọ ó lè láwọn bíi márùn tí wọ́n jọ sanwó wọn papọ̀ bóyá security bóyá àwọn airfare tí wọ́n wà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n nínú bàálù wà láì agbóòrò gọ́ọ̀gọ́ àmọ́ gbọ́pọ̀ àbún yàbún wèrè ní àgbóòrò rẹ̀ nù bàálù àtúndé àjì àgbóòrò president àgbóòrò gọ́ọ̀gọ́ àjọ ń sọlẹ̀ lẹ́ mùsẹ̀lìfà àjọ dúó lábẹ́ sọ́mọ́ ọlọ́run láràfà àjọ wà lábẹ́ tẹ́ǹtì mìíràn ni àjọ lọ jù kó jámúrà ẹ̀rẹ́gbẹ́ èmi ò iwe ju ògógó jù lèmi ó jù àti yẹ kẹ́mìkó rògbò ọjẹ́ nǹkan ọjẹ́ nǹkan ní ibi tó rògbò ọjẹ́ nǹkan tó ọba dé mọ́kà ọjẹ́ nǹkan kan ọjẹ́rú ọlọ́run àti ń tọ́ pàtàkì jù ní kájẹ́rú ọlọ́run ọlọ́run wá ní sẹ́ ẹ bá ti wá ara yín ni ọlọ́run ní múzẹ̀ lífà ẹ̀sùn gbansasa ibi tí ò sí sẹ́ńtì kò sí bẹ́ẹ̀ wà nínú èsì bá rọ̀ níjọ́ta àsun mọ́sẹ̀lífà òjò ọ̀pá wá wà láì tí rí bá fẹ̀ ìrí ọ̀sẹ̀ léwà lérí tẹ́ ẹ bá ti wá parí fún mọ́ àfi ìbù ní àìsú àfà àfà wa ibùn kẹfì wọ́n lọ́lọ́ wọn bá so ọ̀rọ̀ yẹn pọ̀ mọ́ra wọn ka annahu kífà bí ayé bífà à ìlálímúzẹ̀lífà líyùdá kírọ̀ lọ́à ẹ̀ndàlì mọ́ṣárì làárọ̀ mi wà àmọ́rọ̀ wú ayé kú náà wùkúfù wú máa jùmùhúrì náàsì bí àrọ̀fáàtín kàmá kánà jùmùhúrù náàsì yẹ̀kìfú náà bí a ilá kùrẹ́ṣàn àbọ̀rọ̀bọ̀ àfáà ní ọlọ́run wá ń pàṣẹ pé ẹ̀yin èèyàn ẹ̀yin tẹ́ ẹ lára fa nígbà ti dúró lára fa wo ọya àyẹ fa ìlàlẹ̀ mọ̀sẹ̀lìfà ọya tó máa lọ mọ̀sẹ̀lìfà rẹ̀ kẹ́ẹ̀lẹ̀ rántí ọlọ́run yóò bá kírọ̀ mọ́ àyíndàlẹ̀ mọ́ṣáré làárọ̀ kẹ́ẹ̀lẹ̀ rántí ọlọ́run láàyè kọjá of the people pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ ẹjọ́ lóde àràfà àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹjọ́ tó láwàfà kàmákànà jùmúrù náà sí ẹ̀sùn àrùn bọ́pọ̀lọpọ̀ èèyàn ṣe máa ń ṣe ìyẹ̀kì fún nàbí à wọ́n dùn láràfà ilá kùrẹ́ṣà àyàfà àwọn kùrẹ́ṣì nìkan fàínà òun lámúyẹ̀ kúnú يخرجون من الحرم فيقفون في طرف الحرم عند أدنى الحزب أفا لفا وقريشي bọ́ọ̀bá àfá àsọ̀dọ̀dà àwọn àfá àgbájú àfá àwọn ọkùnrin ṣí wọ́n láfa àwọn nìkan àwọn èdúró níbi tí ògbé yẹn bá gbó oṣù kí làwọn oṣù tó ráwọn wọn níwọn èjáde wọn ò ní kú ò ní di ara mọ́sálásí ọlọ́run wọn àwọn kú fàyàkì fún náà kí kan tàbí agbègbè kan kọ́nà kan ní káàbà tó bí ẹbà ní ibẹ̀ làwọn máa dúró wọ́n ní wọ́n wá sọ yẹkùlùn nánú àálù lọ ìfì bárídàtì ìgbéraga ló débẹ̀ o àwa bẹ́ẹ̀ wo àwa lẹni ọlọ́run nínú àwa lẹni nínú tó bí ẹbà ní irú ń táwọn kùrẹ́ ṣe ṣe kìí ṣe ẹ̀yìn lẹni sẹ́ni ìsìlẹ̀ tọ́wá láti Togo sẹ́ni tọ́wá látara Amẹ́ríkà ẹni èṣù ẹni tọ́wá láti Canada sẹ́ni èṣù sẹ́ni tọ́wá láti Australia òun èṣù ẹni ọlọ́wọ́ àáfàá láwọn wọn wà ní gbóǹdì táwọn èèyàn bá dúró lọ́lọ́run ṣe wá ní súnmọ́ àfídú mi ní àìsàn àfáàbọ̀ mẹ́sùn ìwọ́n tó gbé tó sọ àríkà fún ọkọ̀ mọ̀jẹ̀ àjì ìwọ́ tó ọba tí máa fẹ́ ṣe ìgbéraga èmi ò lédè bá òṣèrẹ́sì náà tó èmi èmi ò wá jẹun bá òṣèrẹ́sì tó jẹun èmi èmi ò lè ṣe èmi yàtọ̀ sí gbogbo wọn onídìíkọ́ sọ́ra rẹ̀ ìnáka fòrò òun fi ká àlèkíbúrú àlọ́rọ́jù ìgbéraga ní ọba ayé rẹ̀ jẹ́ ìtò lè fakọ́ ọmọ dúró síbi àwọn èèyàn bá dúró síbi táwọn èèyàn bá dúró síbi aburú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ náà ni wọ́n wọ́n náà gbogbo èèyàn dị sí pé bá ń ṣe wedding wobi tí wedding dáa ní ìsìn táwọn èèyàn bá ń ṣe wedding lásìkò wọ́n gé kéèkì tó bá ń ṣe wedding ìyàwó wọ wedding gown tó bá ń wedding wọ́n mọ̀ wá ju kíní yedeyede alùsù gbogbo tí ò sí náà lẹ́ka ìmọ̀ ó délé àwọn ó délé àwọn wọ́n wà tẹ́lẹ̀ yàwó àwọn ọmọ ìyàwó máa wò bí o kèé ṣe fáwọn ọmọ tẹ́ kó jọ ní problem wà láì mùsùlùmí èṣe bẹ́ẹ̀ lánàá àwọn kírísítẹ́ǹsì náà ń ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ gbógun tì torí pé kí ni àtàṣà búrú bìlì kù fà ọlọ́run jẹ́ mi wá ogun ọmọ tiwa náà lọ lé ọkọ mò ń wo ta ló mi ọ̀hún tí ó wà fáwọn olùkọ́ kan jọ pé káwọn máa tẹ̀lé mọ́rí àmọ́ ẹ̀rọ ṣì dáhùn sí wọn lé wá ń sọgé lèbẹ̀rẹ̀ ń dè ọlọ́ọ̀ni wà láyé ẹ̀mọ̀ wá sí fàṣà búrú bí lùkù fún àmì gbà wà láì lè òní gbà tọ́lọ́ bá ní wà láyé lè òní gbà bàbá ìyàwó ìfẹ́ hmm, bí ilẹ̀ kọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ kú wọ́n mọ̀ mí mọ̀ ń fẹ́ lọ bí afáǹtì ó ní mi ìfẹ́ dídé ní ìfẹ́ òbí kan àdúrà kò sí lọ́jọ́ you know me tí n bá gbọ́ nǹkan yàtí tí n bá tọ́ lérò tí n bá bẹ̀rẹ̀ bàbá mi mọ̀ mí lọ́rùn lọ́ba àfọ̀rúnkẹ́ bàbá

awárí bí àwọn olóbìnrin dúró sí ìwọ́ wá ní èmi ò lè jọ ìwọ̀n fẹ́ẹ̀rí báwọn lùkọ́ ni fẹ́ẹ̀rí báwọn àfọ́nsókòtò fẹ́fẹ́ nìyẹn fẹ́ẹ̀rí báwọn ẹlẹ́ àtàbójú nìyẹn àwọn èèyàn ò lájú bí tiwa èmi ò lè ṣe wẹ́dìn tì mí báyẹn mi ò lè ṣe níbi sẹ́rímọ́nì mi báyẹn ibi àwọn olóríire dúró sí ìwọ́ lò lè dúró bẹ́ẹ̀ fura síra rẹ̀ irú báwọn kùrẹ́ sí wá ń ṣe yìí kí wọ́n sọ báwọn òdúró gbogbo mùsùlùmí dúró sí àwọn àlọ́dúró sí káàbà lásìkò tó yẹ kán gba àràfà lọ sí múzẹ̀lífà múzẹ̀lífà lọ sí ibi tó bá kàn sí ṣe jámúrà sóyé bá ní ìsìn wọn wà ní dúró ń bẹ̀ àwọn lárúbáwá yòókù àwọn òdúró láràfà àtàràfà wọ́n gbàbẹ̀ lọ múzẹ̀lífà ọlọ́wà ní tó bá rí bẹ́ẹ̀ òmà àfi irú mí ní ayé sùn àfáàbọ̀ náà sùn واستغفروا الله إن الله ní nínú haram sí nínú ẹ̀bẹ̀ láwọn mùsùlùmí ibi tábà lọ ní ẹlọ lọ. tó wá rí lọ! kí ni tẹ́ máa ṣe alákọ̀ọ́kọ́ gbogbo ẹ̀yin tẹ́ lọ ṣe ájì ẹlẹ́sẹ̀ nìyí kò sí màlẹ́ẹ̀kà nínú yín ẹlẹ́sẹ̀ ní gbogbo yín mo rò pọ́rọ̀ ní ẹ máa ibo lẹ́ẹ̀tì wá mọ̀ sọ̀rọ̀ àforíjì gbọ́n táwọn àfá àwa sọ àfá àwa Abdullahi ibn Abbas ọlọ́run kọ́ bá ní yọ́nú sí wọn wọ́n lọ́lọ́run ọba ní súnmọ́ àfihàn nínú àìsù afáàbọ̀ náà sùn wọ́n tẹ́fì lọ́wọ́ wọ́n ní annal murada bil ìlàmìnà lè rọ́mú yìí jùmọ́ àpò wọ́n ni tọ́lọ̀ ń pé ìgbẹ̀ bá ti kó mobile fa ọyẹ máa lọ mìíràn láti lọ ojú oko sórí ọlọ́ọ̀dẹ́wọ̀n náà lọ sí àǹtí jámúrà tó ti mìíràn lọ́wà mìíràn nílé anílé ní mìíràn mìíràn ibi

tọ́láwọ̀ ọ̀tà ń dédé ọlọ́run ti gbà fún máa gbọ́ bí o kálukú ti wá níbi tí ó wà èèyàn máa wà a bit comfortable fáàmù tó alábẹ́ gbogbo tẹ́ǹsì kọ̀ọ̀kan àwọn fọ́wọ́ ẹ̀bùn náà bá ti ní tọ́lọ̀ wọn bá ń sọ ń bẹ̀ ọ́ ní wípé ìyàlè ìfàdọ́tú mínà lè mọ̀ tẹ́lifá ìlà mínà lè rọ́ọ̀yì nìjìnà bẹ́ẹ̀ sì kúrò ní mọ̀ tẹ́lifá tẹ́ẹ̀ máa lọ náà mínà láti lọ ju okòwò òun lè tọ́lọ̀ ọ̀bá lékẹ́ ọlá ń sọ ìyẹn jẹ́ nínú àlàyé eléèpá afá wa sọ wọ́n lọ́lọ́ wá ní wá sẹ́kì sí lọ́wọ́ ọ̀hà ẹ máa wá sọ́wọ́ àforíjì lọ́dọ̀ ọ̀wọ́ sórí o gbogbo wọn tó ń Ànábì Muhammad sallallahu alaihi wasallam lójoojúmọ́ ayé àdíìsì méjì òun ló wáyé àdíìsì méjì àdíìsì alákọ̀ọ́kọ́ ó lánàbí sallallahu alaihi wasallam ó máa ń ṣe aṣẹ́kìrùlá ọmọ ń ṣe sẹ́wọ́n lójoojúmọ́ ó máa ń ṣe sẹ́wọ́n àdíìsì kan sọ bá àdíìsì kan ló máa ń ṣe ọ́nfẹ́d lójoojúmọ́ ànàbí òsì ní ájìlò ìwọ́n tó wá wà ní ájì wọ́n ní tó ọba sí ájì ẹ̀ dáadáa ó padà sílé bí ọmọ tuntun àbára ń tọ́fẹ́ kálálà àjí ọmọ ṣe wọ́n tẹ́sí tó ká máa tọrọ àforíjì àáfàá ní tá a bá lè ṣe fẹ́ yí tó lè ṣe fà èyí tá a fà wá ṣàbdádù bọ́n house ṣàbdádù bọ́n house prime minister president chairman ọ̀gá bàbá ní gbogbo istik fà tó o bá fẹ́ kọ́lọ̀ òfòrí jẹ́ ọ nínú tó fẹ́ ká máa ṣe àkáwù sọ̀bà wà ní wọ́n fà wọ́n fẹ́ ká máa ṣe gbólóyìn òun làmẹ́bí pẹ̀lú fẹ́ ìṣídùlù ìkìfà olórí gbogbo ọ̀rọ̀ táa fi lè wá ọlọ́run lálàbòrí jẹ wà láìsọ ọba wíwíjọ ọlọ́run máa dùn kí ló jẹ́ kí ọlọ́run máa dùn ó rí táwà táa jẹ́ èèyàn náà téèyàn bá jọkọ ìyàwó wá wà ọ̀nà bá lè olówó orí ọwá ń tọ́ bá rí ibi tí wọ́n mẹ́ta ti kí dájú ẹ̀kọ́ ní wọ́n bẹ̀rẹ̀ orí kí wọ́n tó àwọn àlejò ọmọ ìdókò ọmọ olórí ẹ̀sìn ọmọ abìnrin ẹ̀sìn kìí ẹ̀lú tó jẹ́ ń ka mọ̀ sọ àwọn àwọn tí wọ́n bá ń tù ọlọ́mọ àbọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ máa dájú nítorí wọ́n bá ń ka orí kí ilé yóò ti máa bẹ̀ ṣùgbọ́n orí kí yóò bá kan bẹ̀ ṣíríkù bẹ́ẹ̀ nígbà wọn tó ṣíríkù kan ọmọ wọn náà alimoyim inú ọlọ́run máa dùn kọ́ ọ sọ fọ́lọ́ pé èmi rà sí ẹni ẹgbẹ̀rẹ̀ mi ní ìlú ẹlẹ́sẹ̀ lèmi èèyàn bú lèmi inú ọlọ́run máa dùn kọ́ wá sọ pé à èmi wòlíì èmi wòlíì ìwọ náà mọ́ pọ́ láṣẹ ni mọ́ pọ́ láṣẹ ni ọlọ́run ọ̀rọ̀ pé gbogbo èrèlé jí ń bọ́ sí olùkọ́ lọ́rùn ọ̀pọ̀lọ́ láti ta ní ọta ló bí ọ ta ní bàbá àtìyá rẹ̀ papọ̀ nílọ́pọ̀ 10 trillion lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run gbólóhùn la máa ń sọ tí máa ń dùn mọ́ ọlọ́run nínú jù Allahumma láìlá àìlá áńtà kọ̀làkùtání wà ánà ábídúkà wà ánà àlá ábíkà wáwà ábíkà mọ̀tàbátù àwúdù bíkà ní ṣọ́rì máa sọ náà abúrú láka bí níma ka aláìṣà wá abúrú bí zambi fàgùtírí ní fàílà òhùlá yẹ́dùfì òkùnrin ihe kí lọ́lọ́run ọba tọ́jẹ́ kínú rẹ̀ ọmọ àgbò sí sẹ́ìdùlẹ̀ sí fà ànàbí sọ sọ fún

ibi tínú ànábì tó ti dojú nínú ibi tí wọ́n ti fi tì sọ́dọ̀ ọlọ́run ànábì tó tóun ń ka mi òun máa ń tóbi ọlọ́run wá sí méjì jẹ́ fún ọdún méjì ń bẹ̀. ààrẹ ẹni Subhanalladhi asra bí abúdì yìí, bí abúdì yìí, àdẹ́bí nínú òrùka ẹ̀tọ́. À nímọ̀ ní kọ́lọ̀ ọba, ọba tó mú Ànábì wa Muhammadu sallallahu alaihi wa sallam tó jẹ́ bí abúdì, abúdì, bí abúdì yìí, ẹrú èdè ọlọ́run, ẹrú ọlọ́run. Ànábì nínú òun máa lò pé, ah, ọlọ́run wá ibi tọ́lọ̀ ti pànàbí lẹ́rú inú ànàbí dùn lẹ́gbẹ̀rẹ̀ yáàyú àrọ̀súlù yáàyú ànàbílù yáàyú àlèmọ́sámẹ́lù yáàyú àlèmọ́dáfílù ànàbí gbogbo ẹ̀ ànàbí nínú òun òṣòṣò ti àbúdì yìí sábà wá pè wọ́n lẹ́rú dèdèrè káwá lóhùn ìṣẹ̀rú ọmọ ọlọ́run ni ọ wà láì ọlọ́run ni ọmọ gbogbo ẹ̀ tó ń pèrè lọ́mọ ọlọ́run wà láì yóò sọ ìbújọ tàláì ọ̀rọ̀ rẹ̀ ọ́dà lọ́run bí láì yọ́ kábàámọ̀ wájú ọlọ́run tọ́bẹ̀ ilé kú tó ń pèrè lọ́mọ ọlọ́run ó ọmọ ọlọ́run kéde ọmọ bàbá rẹ̀ àti rẹ̀

tó jí lóru tí ń fẹ́ náfílà tó ń tìláwà tó wá bẹ lọ́wọ́ ọba tó ń fẹ́ lọ́wọ́ ọba ànábì nínú òun máa ń dùn irú ẹ̀pọ̀ ló kù rárá tó orí bí tó ti pè ọ lẹ́rú ọlọ́run wà láì jẹ́nu ọlọ́run ẹ̀rọ ní èmi ọ̀rọ̀ ẹrú ọlọ́run tẹ̀lé nígbà rẹ

abibuka inú ọlọ́wọ́ ẹ́dùnrin wà láì èdèrà fídíò ẹrù rẹ̀ ni mò ń ṣe wàhálà ala àádìka orí àdéhùn rẹ̀ orí ẹ̀sìn ìsìláàmù rẹ̀ ni mo wà wà wà àádìka mọ́ta tó àtù àdéhùn tí mo ṣe fọ́ ìyá kà náà gúdù wá ìyá kaná sàírù ìwọ ọlọ́run ní ìmọ̀ ẹ̀sìn ọ̀dẹ̀ ní ìmọ̀ wà lọ́wọ́ wa orí àdéhùn yẹn ni mo wà bá gbára mi ṣe mọ́ àwúrù bí ká mọ́ ń fi wọ ọlọ́run ọba wà sọ ní sáré máa sọ láàtù níbi gbogbo nǹkan aburú tí mo ṣe àbúrú láka mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi ọ̀yá lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fọ́lọ́run káwẹ̀ òjò parí rọmọdán lórí 27 olóòrùn ìjìrà 47 bọ́yá méjì ló kù tàbí mẹ́ta kó o sunkún lóru kó o rẹ ọfẹ́ sínú àwẹ̀ kó o rẹ ìjọ tó mẹ́rin ìjọ tó jíwó dádì ìjọ tó fi bóònù mọ́mí nǹkan náà bá di nǹkan kọ́ kọ́ta mojúkú òfò kan ọmọ bá àṣàbàdà lọ́rùn àbúrú lákà ìwọ ọlọ́run ọba mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi fọ́ wà lẹ́gbò nínú ọlọ́run mi nídùn kọ́ wá máa àwọn tí òun àwọn máa kọ̀ máa di ọlọ́run wà ẹjọ́ olú ẹ tó gọ̀ àbúrú lákà ìwọ ọlọ́run mo ń jẹ́wọ́ mi fún ọ àníṣẹ́ mo ń jẹ́wọ́ àwọn nǹkan tí mo ṣe tí ọ̀dá fàgùfírí ní orí èmi ọlọ́run fàílẹ̀ wù láàrẹ́ kìfì rúkù lọ́ọ̀bà ìlà àgbà ọ̀sẹ́ tó lè forí ẹ̀ṣẹ̀ èèyàn àfọlọ́ bí ìgbà téèyàn sọ pé kì í fáìlì ẹni màlẹ́kà ẹbá àmì tí ó tó sọ ah làtúbí lóhun jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó ní kí n borí bí òun ọ́dá gbogbo ìfẹ́ ra síbi kò ẹnu bí àwẹ̀ kú sí kọ́ ọjẹ́ lẹ́yìn ó tó wà àdúrà tàbí ní àmà ṣe lóògbé aláhùnmọ̀ ìnáka àfúnmọ́ náà ni ọba fẹ́ tọrọ rẹ dàrú ìwọ wà lẹ́sẹ̀ alùpàdàbò torí pé tí ẹ̀sẹ̀ bọ́yá ọ̀sẹ̀ dájé ọ̀sẹ̀ máa mi ẹ̀ ọlọ́wà òwe ọmọwé lóòtọ́ ìrìnlẹ̀jọ́ pass ọ̀sẹ̀ girama ẹ̀sìn girama ti dàgbà wọn òfin lẹ́jọ́ ọ̀sẹ̀ tó dájú ọlọ́run lè mẹ́jọ pass èyí sì wọ́n lè mọ̀ ìwọ̀n girama lọ́jọ́ lóòtọ́ sí báyìí ọwà máa gbogbo àwọn tó ọba jẹ́ ọmọ àtọ̀rọ̀ àforíjẹ tó báyẹ kọ́ ọlọ́ba ìforíjẹ mi o inú ọlọ́run máa dùn àwọn ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ tí wọ́n náà máa fi ọ̀dà ẹ̀ kírun lásìkò yúnífọ́ọ̀mù lè já rẹ gbogbo nǹkan tí wọ́n náà bá rí géèmù tí mo jẹ ọ̀dá ọmọ ìwà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àbúrú lákà mọ́ ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni

ibi tẹ́ ẹ bá ti ráwọn èèyàn tàbí ikọ̀ ọyá ẹ̀yìn náà lọ wọ́n sọ gígbì lọ ìmẹ́ni ẹ lọ ẹlọ òkúta ẹlọ òkúta iná lọ àgbògbòrò wáyé ọlọ́ọba ọwá yàtọ̀ pé èèyàn lè yan ọ̀fẹ́ ọkọ àtìyàwó aláìní ní ibi lẹ́nu kò sí tọ́jọ́ ilé orí àbọ́kọ ló fẹ́ ìyàwó ọba bẹ́ ìyàwó aláìní ilé orí jẹ́ ọ̀rẹ́ lọ́fẹ́ ọ̀rẹ́ ní ilé orí ọlọ́run dàbí àwà torí tọ́lọ̀ ń fẹ́ ìwọ́ tó ọba rí kó bẹ̀ yẹn má làbí nígbà yẹ kó borí jẹ́ ọlọ́ bẹ̀rẹ̀ ní tó kó borí ìyẹn lọ́lọ́run fẹ́ tó ọba rí kó tàbí

onídìkọ́ ọ̀tọ̀rọ̀ mọ́tò mọ́tọ̀rọ̀ kọ́lọ̀ ní pàṣẹ mọ́tọ̀rọ̀ kọ́lọ̀ ní lówó ìgbọ́ta ní mi ọlọ́run gbogbo tí mo lè fẹ̀ tí ó wọ́rọ̀ ní ọjà mi bá ti lè torí yóò tó yóò tó owó tó òun ni tú, ẹ̀ sí 200,

ẹwà gba bí mo ṣe ṣe ájì ẹwà gbà lọ́wọ́ ọlọ́run náà wá ń bá gbogbo ayé wí fáyìlá kọ̀ lọ́yìn ìgbàfẹ́ ẹ bá parí alimanasi ajlight àwọn oríṣiríṣi iṣẹ́ àwọn iṣẹ́ bá a máa ń ṣe nínú ají ẹ ti gbé ìhìláàmù ẹ̀tì tẹ́ ń tọ́ yẹ kẹ́ẹ̀ṣẹ́ lọ kàábà ẹ̀tì lọ sí mìnà ẹgbà mìnà bọ́ sáràfà ẹgbà ràfà bọ́ sí lóòzẹ̀ rífà ẹgbà lóòzẹ̀ rífà lọ sí mìnà lọ jámúrà lọ dùkò ẹpadà sí mìnà ẹ̀tún lọ dùkò níjọ́ kejì tọ́kẹta gbogbo àwọn afẹ́ ájì yìí

ẹ máa rántí ọlọ́run ẹ tọrọ ẹ rántí ọlọ́run ẹ tọrọ àforíjì ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ lọ ájì ẹ jẹ́ kí nǹkan méjì yé ọ̀pọ̀ ìrántí ọlọ́run ìmáa tọrọ àforíjì ń ìwọ́tọ́ ọba rántí ọlọ́run àwọn àbàtí ibú ojú ugwu àǹjànà ubú gbogbo nǹkan bú ọlọ́ọ̀bọ́ máa lọ tọ́ ọba rọ̀mà ní ìjọ níṣòro ẹ̀jẹ̀ kan mánítọ̀ rẹ̀ kọ́ máa sàkárò àárọ̀ kọ́ máa ṣe ìrọ̀rẹ̀ rẹ́gúlálẹ̀ kọ́ máa gbogbo gbogbo ọjọ́ jímà tọ́lọ́n bá tún ní rọrùn kọ́ ṣe náà nínú òlùbá wà àwọn aláburú pọ̀ tí wọn ọ̀fẹ́ kọ́mọ ọlọ́mọ débi tó ga wọ́n mọ̀ wá sí aburú kò lè yé wọn ó fi sílẹ̀kùn tó wà dé àwọn aláburú ti pọ̀ jùlẹ̀ yorùbá ìké wá pọ̀ lágbàáyé tó ẹwọ́n ajá àmàmà náà ni wọ́n pọ̀ jù nínú èèyàn 99 ẹnìkan nínú èèyàn 199 ọwọ́ nínú àwọn ẹ̀kọ́ tó báájú nínú èèyàn 1000 ẹnìkan wà lùgbà náà 999 yọ náà bóò ló dìbò òbèrè ìjọba ìwọ́ lọ ọ̀sẹ̀ ájì kò tó wá bí ájì ẹ̀tọ́ wá ń jó ọmọ olórin fẹ́ ẹjọ́ lọ bọ́ bá ájì ọ̀rún yìí lọ lọ́wọ́ فإذا قضيتم مناسككم فاذكروا الله ọlọ́run tẹ́ ẹ bá tún parí àwọn ọ̀sẹ̀ ájì gẹ́gẹ́ bá a ṣe sọ fún yín ẹ máa wá rántí ọlọ́ wọ́n ní rírántí ọlọ́run ní ẹ pọ̀ nírántí efoghe gán nírántí ọlọ́run tí ìrántí ọlọ́run yóò wà pọ̀ ìrántí ọlọ́run tá máa ní ẹrántí kùn àbá àkùn ìbìtẹ̀sí ìrọ̀wà àlàdé jọ a parí àyà àyà 200 a parí ẹ̀ lọ́la àwà àwà oh rọ́bà náà fi náà fi wáti láàájú ọkẹ̀ asánà wáti láàdá. Kàdíkìrì kó máa bá àkó ẹ máa rántí Ọlọ́run gẹ́gẹ́ bẹ́ ẹ pé máa rántí àwọn bàbá yín. Ìbéèrè kí lọ́lọ́run bá wà gbàlérò. Ẹ máa rántí Ọlọ́run gẹ́gẹ́ bẹ́ ẹ pé rántí àwọn bàbá yín. Kí lọ́lọ́run gbàlérò. Má kàjú yọjọba àfọ́ àwa wọ́n ní ìsálà fún fi máa náà àfọ́ àwa ìsìnà kẹfẹ́ wọ́n láwọn àfọ́ àwọn mọ̀fà tìrù wọ́n ya pa ẹnu lórí ìkìlọ̀ ọlọ́run ọba gbàlérò wọ́n wá sọ onírànà ọ̀nà táàbẹ̀ ilé wọlé ẹ̀lẹ́ ìsìn àlepayé ibẹ̀ láàfù wá ń gbé bọ́bá dọ̀là ẹ máa rántí ọlọ́run kàbíkìrì kó àbọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa rántí àwọn bàbá ayé kí wà lọ́lọ́ ń gbà lérò ọ̀rọ̀ táwọn àbá àṣọ ọ̀fẹ́ sórí ti mẹ́ta sí márùn a sọ àwọn ètò súnmọ́ jù bẹ́ẹ̀ a bẹ̀ wá sọ gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ọlọ́run ti parí lórí ọlọ́run àjọ parí ẹ̀rọ tó bá jẹ́ pé ilé òsì bọ̀ ní ìbáni ọlọ́run mọ́jọ ìbọn máa lọ́wọ́ ọkùn mọ́jọ ààrẹ ìlú oṣù wa mọ́jọ ìlú oṣù wa ọ̀hún ìgbàgbájú lè fi sí ìyá máa já payọ́ ọ̀rọ̀ wà sínú àdìsọ́nà àtìdáwò سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته